إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة فو نبوة محمد صلى الله عليه وسلم ان شاء الله اتما تسواد لوري دان لكو والاتن سنن ابي داود اول كتاب السنه باب في التخيير بين الانبياء حدثنا محمد بن المتوكل العسقلاني ومخلد بن خالد الشعيري المعنى قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن ابن أبي ذهب عن سعيد بن أبي سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما أدري أتبع اللعين هو أم لا وما أدري عزير نبي هو أم لا لا تيضى أبو أريرة قال الله سبحانه وتعالى كبوا ينسي أني أنبوى محمد صلى الله عليه وسلم صويبين ní ìmọ̀ àtúbáhùn làínú àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ̀rọ̀ wọn ní al-Qur'ani pé wa qawma tubba'i àti àwọn ìjọ tubba'u ǹjẹ́ ẹni ìgbéjìnà síkì ọlọ́wọ́ bá ní àbí kò ń ṣe bẹ́ẹ̀ nínú hadithi wọ́n ní anábíwa muhammad sallallahu alayhi wa sallam olóhun ò lè sọ wa ma adri àrùzẹ́rù nabiyyun huwa am la bákanáà àrùzẹ́rù tọ́lọ́wọ́ bá sọ ọ̀rọ̀ rẹ̀ ṣé anábí ọlọ́wọ́ bá ní àbíkò kìí ṣe anábí ọlọ́wọ́n ọba so nínú hadithi Abu Dawud wọ́n ní anábí sallallahu alayhi Wasallam sallam sọ ikú òun ò lè sọ àkọ́kọ́ nǹkan tí ó rìnlẹ̀ òun náà ni wípé ntẹ́yìn ò bá nímọ̀ ń pa rẹ̀ kò ń ṣe nǹkan tí ó dá máa sọ so kí yàn sọ wípé làádìrí ní ìmọ̀ lára ìmọ̀ náà ló wá torí pé kò sẹ́ni tó mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni anábíwa muhammad sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala bá fún wọn náà ní tó máa ntí ọlọ́run bá subhanahu wa ta'ala ò bá fún un kò má nánu sọlọ́ bí jẹ́ pé wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ ń gbà míì yóò ní kan padà wá láti wá gbé èsì ó mọ kó ṣe wípé kéèyàn rọ èsì kan fún wọn ṣùgbọ́n torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi sallallahu alayhi wa sallam kò kí n fi ìfẹ́nu sọ̀rọ̀ gbogbo tó bá fi bá yín sọ̀rọ̀ wá ìtì ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó fi ránṣẹ́ sí ni so anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam in tí ó bá ní ma ń parẹ̀ yóò lóun ò ní ma ń parẹ̀ ni ló fi jẹ́ wípé ìgbà tí arákùnrin kan wá bá tó ń béèrè lọ́wọ́ rẹ̀ àwọn ìbéèrè ó ní akhbirni anil iman akhbirni anil islam akhbirni anil iman akhbirni anil ihsan sọ fún mi tó ń jẹ́ islam sọ fún mi tó ń jẹ́ imani sọ fún mi tó ń jẹ́ ihsan anábì sallallahu alayhi wa sallam ó ń sọ gbogbo ẹ̀ fún ṣùgbọ́n gbà tó yá ó ní akhbirni ani sa'a sọ fún mi nípa ìgbà tí a yóò wá sópin so anábì wa muhammad sallallahu alayhi wa fèsì ní ààyè yìí ó ní mal mas'ulu anha bi alama min as-sa'il ẹni tó ṣe wípé wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa rẹ̀ kò ní mọ̀ ń pa ilé yìí ju ẹni tó ṣe wípé ó ń béèrè lọ ìgbà tí anábíwa Muhammad sallallahu alaihi wasallam tí ó parí ìjòkó pẹ̀lú arákùnrin yìí anábí sallallahu alaihi wasallam wá ń béèrè lọ́wọ́ àwọn sahaba radwanullahi alaihim ipi atadruna mani sa'il ṣe ẹ̀mẹ́ni tó wá béèrè béèrè yẹn wọ́n ní Allahu wa rasuluhu a'lam ọlọ́wọ́n bá ti òbíṣẹ́ lónímọ́jù ó ní zaka jibril jibril ni ó òun ló kàn wá ní àwọ̀ ọmọ ènìyàn àtàkùn yu'allimukum dinakum gbogbo béèrè tó wá béèrè yẹn ó ń béèrè láti lè fi kọ́ ní ẹ̀sìn yín ni kí la fẹ́ lò ń eléyìí òun náà ni pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní mas'ulu anha bi alama min as-sa'il ó fi rinlẹ̀ ikú wọn ò ní máa ń pa ìgbà tí ayé wà sópin subhanahu wa ta'ala nìkan ló ní yas'alunaka anis sa'a ayyana mursa'a wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ nípa àtàà ìgbàtá yóò wà sókùn ìgbà wo ni ó ṣẹlẹ̀ gan sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní fi ma ń tẹ̀lé ìdíkọ́rọ̀ ilẹ̀ anábì sallallahu alaihi wasallam ó máa ń parẹ̀ ní ó máa ń parẹ̀ sọlọ́mọba subhanahu wa ta'ala náà lọ́ba tí ó ní máa ń parẹ̀ so eléyìí náà anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní mi ma ṣe tó bá àtọ́lọ́wọ́ bá sọnú alkùránì ẹ̀ ṣe làínú ni ẹni ìgbéjìnà sí kí ọlọ́wọ́ bá ní àbíkú ń ṣe làínú òun ó ma bákanáà òun ó ma Uzair tọ́lọ́wọ́ bá sọ ọ̀rọ̀ rẹ̀ náà ṣe ànábì ọlọ́wọ́ bá tí ẹni àbí kò ń ṣe ànábì ọlọ́wọ́ bá that is ànábì sallallahu alayhi wa sallam kò rí information nípa ipa wọn náà nínú hadithi ní tó ṣe pé Sheikh Al-Albani alayhi rahmatullah tí wọ́n declare pé ó lálàáfíà òun náà ni hadithi Bihaqi àti Hakim wọ́n ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ni ma'adiri atubbaru anabiyan kana amla ní ilé sọ tubba sanabi kí ẹ ní àbíkò ń ṣanabi nínú ẹgbà wa títí abu dawud ṣẹ́ ni ìgbéjìnà síkẹ́ ọlọ́run ni àbíkò tí ẹ ń ṣe ni ìgbéjìnà síkẹ́ ọlọ́run nínú eléyìí ما أدري أتبع أنبيا كان أم لا مما تبع شنبي ولوم با نبيكم شنبي ولوم با وما أدري ذا القرنين أنبيا كان أم لا ذو القرنين تيولوم با سواء إتارنين القرآن شنبي تيلونان يبيكم شنبي مما مما شنبي ولوم با أبيكم شنبي ولوم با so uh, tuba anabiwa muhammad sallallahu alaihi wasallam padà sọ́nọ́rọ̀ ẹ̀mí ó ní láta súbù tuba ẹ̀yin sábẹ́ mi ẹ̀mọ́ bu tuba ọ̀ fa innahu kana qad aslama torí pé kí ni gba ìsìláàmù ìyẹn jẹ́ information tí anabi sallallahu alaihi wasallam tó padà ṣe kíni tó padà ní nípa tó bá wà qawma tó bá tọ́lọ́wọ́ bá sọ ní al-Qur'an tó bá ní ipò padà gba ìsìláàmù ṣùgbọ́n ṣànábí ọlọ́wọ́ bá ní àbíkú ń ṣànábí ọlọ́wọ́ bá Dhulqarnayn ṣànábí ọlọ́wọ́ bá ní àbíkú ń ṣànábí ọlọ́wọ́ bá anábíwa Muhammad sallallahu alaihi wasallam sallam kò ní information nípa rẹ̀ ní ìgbà tó ń sọ ọ̀rọ̀ yìí sọtawawo annual Quran a rí pé àwọn Yahudi wọ́n pe Uzair wọ́n pe lọ́mọ ọlọ́run bákan náà Zulqarnain ọlọ́run ọba sọ ìtàn rẹ̀ fún annual Quran Karim bí ó ṣe jẹ́ pé òun ló padà jí gàgá tó ń bẹ láàrin àwọn èèyàn kan àti àwọn tí a mọ̀ sí Yajuj àti Majuj tí àwọn olóyìnbó ń pè ní Gog and Magog Gog and Magog wọ́n ń disturb àwọn èèyàn tí wọ́n balẹ̀ jẹ́ àwọn èèyàn wá rí Zulqarnain wọ́n rí bí ọlọ́run ọba bó ṣe pọ́n lé tó fún un lágbára sọ wọ́n ní kó bá wọn mọ bí n tó lè jẹ́ bí fẹ́ǹsì bí odi kan tó ṣe pé nǹkan yìí ni yóò prevent wọn láti máa attack àwọn èèyàn so ọlọ́mọ bá subhanahu wa ta'ala dẹ̀ fún Dhul-Qarnayn ó fún ní agbára ọlọ́mọ bá ṣe ó fún láti ṣe lé gẹ́gẹ́ bí ọlọ́mọ bá ṣe sọ ìtàn rẹ̀ fún wa nínú Suratul Kahf ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé eléyìí tó ń ṣe yìí nígbà tọ́lọ́mọ subhanahu wa ta'ala bá fẹ́ kí àwọn Yájúj àti Májúj tí wọ́n jáde wọ́n padà jáde tó ṣe pé kò sí ẹni tí ó lè stọ́ọ̀pù wọn pé ká má jáde ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò padà mú ìṣẹ́gun wá tó ṣe yí pé wọ́n padà pa wọ́n rùn so Zulqarnain òun lọ́wọ́ bá sọ ìtàn rẹ̀ nínú suratu al-Kahf ní tó ní ṣe pẹ̀lú àwọn Yajuj àti Majuj ẹni rẹ̀ ní tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣánàbí ọlọ́run ọba ní àbíkún ṣánàbí ọlọ́run ọba eléyìí ni ànábíwa muhammad sallallahu alayhi wa sallam sọ ipò ń wò lè sọ ṣé ànábí ọlọ́run ọba ní àbíkún ṣe ànábí ọlọ́run ọba so ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá fún ọmọ náà ní in tí ó sọ èèyàn lè wá sọ pé wáyé tánàbí ó béèrè lọ́wọ́ jibril alayhi salatu wa salam sọ pé nǹkan tó pàtàkì kó béèrè ni ah, yóò béèrè tó bá yẹ pé nǹkan tó pàtàkì kọ́lọ́wọ́ bá sọ fún ni yóò sọ fún eléyìí ló fà tó fi wípé àwọn ẹlòmíín wọn a máa wá àwọn ìmọ̀ tí ó really necessary nígbà míì wọn a máa wá àwọn ìmọ̀ míì tí ó really necessary ọlọ́wọ́n bá sọ ìtàn àwọn sahabul kaf lápèjúwe àwọn ìjọ kaf ẹlòmíín ò máa béèrè kí ni orúkọ àwọn ọmọ yẹn gẹ́gẹ́ then ajá wọn kí ló orúkọ ajá wọn ẹgbẹ́ ẹlòmí yóò ní àwọn náà kàlí kan bẹ tó ṣe pé àwọn máa ń sá pẹ̀lú orúkọ àwọn ashabul káfí eléyìí pàǹtí ni orúkọ wọn tó bá ṣe kó jẹ́ nǹkan tó pàtàkì ni ọlọ́run ọbọ̀ sọ fún anábíwa muhammad sallallahu alaihi wasallam àìsọ fún anábíyẹn nìyí ìtumọ̀ rẹ̀ ni pé orúkọ yẹn ò pàtàkì ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fẹ́jẹ́ ká mọ̀ òun ni tó sọ fún wa nípa ìtàn wa ni orúkọ ìyá Musa kí ni orúkọ kan kí ni orúkọ ilé kí ni orúkọ àwọn nǹkan bá subhanahu wa ta'ala tó bá fẹ́ ká nípa Musa ni àbí ya ni abiba kan sọ tánàbùwà muhammad sallallahu alaihi wasallam sọ fún wa kò ń ṣe nǹkan tó ṣe wípé a máa dàmú ara wa lórí ẹni tààsọ̀ wípé kí ni à ń wá ìtumọ̀ rẹ̀ à ń wá káàkiri tánàbùwà muhammad sallallahu alaihi wasallam ó ní la tasubbu tubba'a fa innahu kana qad aslama ẹ má bu tubba'a ẹ má sọ̀sọ̀kú sọ ń pa rẹ̀ torí pé kí ni ó gba islam ó gba islam ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ní owó ma ṣe túbá ní anabiyan kana àmìlà sánàbí ọlọ́wọ́ bá ní àbíkù ń ṣe ànábí ọlọ́wọ́ bá bákanáà zulkarnain owó ma sánàbí ọlọ́wọ́ ní àbíkù ń ṣe ànábí ọlọ́wọ́ àwọn mí a máa sọ àwọn ìtàn wọ́n ní Zulqarnaini yẹn òun ni Alexander the Great tó ṣe wípé Aristotle ó jẹ́ bí àwọn writers rẹ̀ ní tó jẹ́ bí àwọn kọ̀ǹkan-kọ̀ǹkan Alexander the Great ṣùgbọ́n eléyìí èyí tó ṣe wípé kò correct ni kìfìrí òun ni Alexander the Great Aristotle tó ṣe wípé ó jẹ́ onítàn tó jẹ́ philosopher ní àsìkò Alexander the Great náà Aristotle yìí náà kìfèrí lòun náà so bó ni Zulkarnain ó ṣe wá jẹ́ Alexander the Great tabawonu al-Qur'an ọlọ́wọ́ bá sọ̀rọ̀ Zulkarnain dáadáa ẹni ọlọ́wọ́ bá ní eléyìí ni Sheikh Ismail ibn Taymiyyah alayhi rahmatullah náà fi sọ̀rọ̀ lórí nǹkan yìí ní àmọ́yé àwọn ààyè nínú àwọn tíra wọn láti lè pè nírọ́ ọ̀rọ̀ táwọn kan sọ wípé Alexander the Great òun náà ni ẹni tí wọ́n ń pè ní Zulkarnain rárá Alexander the Great kò ń ṣe mùsùlùmí so ìyún jẹ́ ntí a ní láti mọ̀ ntọ́lọ́wọ́ bá sọ fún wa nípa Dhul-Qarnayn òun náà ni nǹkan tí àwa ó sọ a ní sọ jù bẹ́ẹ̀ lọ ntí anábíwa Muhammad sallallahu alaihi wasallam sallam bá sọ fún wa tó lálàáfíà dọ́dọ̀ rẹ̀ òun náà ni nǹkan tí a sọ so kan wá béèrè lọ́wọ́ wa àwọn nǹkan ká sọ pá ń pa rẹ̀ eléyìí ò ń ṣe nǹkan tuntun anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tó ṣe pé yóò lóhun òmà ó lè ní káwọn èèyàn padà wá so torí pé kò mọ̀ náà ni kò dẹ̀ fẹ́ dáadáa parọ́ mọ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́run bá ní agbàmú ní gbígbàmú tí ó lágbára ní tágé iṣan ọrùn rẹ̀ kò rẹ̀ sí èèyàn kan nú yín tó ṣe wípé ó lè protect yẹ kò sí èèyàn kan nú yín tó lè defend yẹ sọ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò kí ń sọ ntí ọlọ́run ọba ò bá fún ní mọ̀ ń parẹ́ ntí Jibrilu alayhi salatu wa salam tí ó bá mú wá fún ànábí òkè ń sọ̀rọ̀ nípa rẹ̀ so ẹ̀kọ́ ńlá rí lẹ́yìn náà fún àwa kíyàn sọ pé mi ìmọ̀ kò ń ṣe nǹkan tó dínì kù àmì ìmọ̀ kò ń ṣe nǹkan tí ó dínì kù sọ̀wọ́n apá àmà sọ pé kí ni làádìrí ní sọlẹ̀ẹ́lì kábèrè béèrè lọ́wọ́ rẹ̀ kò ní àmì ìmọ̀ ń pele ìdájì ìmọ̀ ni so dáadù kíyàn fi ọpọlọ gbé kalẹ̀ nítorí pé kí ni ẹ̀yin ò fẹ́ wà embarrassed ètí èèyàn fi ọpọlọ gbé kalẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn tán bá padà dictate pé nǹkan tí èèyàn fọpọlọ gbé kalẹ̀ yẹn ní nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ eventually èèyàn ti wà embarrassed so kéèyàn sọ mi ìmọ̀ nǹkan yìí so kò ń ṣe nǹkan tuntun ni wọ́n máa adìrí ìṣòdúdà kàfàrà tún ní àhìlíhà amla nínú hadithi Ah, wọ́n ní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ ipé ní ilé sọ àwọn ìjẹníyà tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ bí i ìjẹníyà zina ṣíṣe ìjẹníyà ẹni tó bá fi lè alẹ́jìyàn pẹ̀lú pé ẹniyàn ṣe zina tí ò rí ẹlẹ́rìí mẹ́rin mú wá bákan náà ìjẹníyà tó ní ṣe pẹ̀lú ah, ẹni tó jalè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ni tó jalè tí wọ́n gé ọwọ́ rẹ̀ ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe tó béèrè nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ tó bá rí jọ́ǹgbé dalkiyama ọlọ́run bò ní béèrè wọn ẹni tó ṣe rí pé ó ṣe zìnà tán sọ ló kópa àbí wọ́n ṣe é lẹ́gbà ṣé yóò tún jẹ́jọ́ nǹkan yẹn tó bá rí jọ́ǹgbé dalkiyama àbí kó ní jẹ́jọ́ rẹ̀ mọ́ ẹni tó àlẹ́jì yẹn pé nǹkan ṣe zìnà tó ṣe wípé wọ́n wá fi hàn tí wọ́n sọ lókùn tí yín àwọn ṣe 80 lashes ṣe ń gbàtà ti ṣe lẹ́gba yẹn torí tó bá di john gbendi alfiyama ṣe wọ́n tuntun bèèrè lọ́wọ́ rẹ̀ àbí wọn ní bèèrè lọ́wọ́ ẹ̀mọ́ sọ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní mi lè sọ ṣe ìjẹníyà tó ṣe fún ìyẹn ó ti pa ẹ̀ṣẹ̀ tó ń bẹ́ẹ̀ tó ṣe ẹ̀yẹn rẹ̀ àbí kò parẹ́ ṣùgbọ́n hadithi kan padà wá lórí eléyìí hadithi yẹn òun náà ni hadithi ti al'imam al-bukhari alayhi rahmatullah tí wọ́n gbà wá gẹ́gbẹ́ ṣe ń bẹnu kitab al-iman láti ọ̀dọ̀ ọ̀bá radiyallahu anhu وكان شهد بدرا وهو أحد النقباء إلة العقبة أن رسول الله صلى الله عليه وسلم قال وحول عصابة من أصحابي هنا نبوة محمد صلى الله عليه وسلم صلى tí ní àsìkò tó ṣe pé àwọn kanú àwọn sàábí ń bẹ pẹ̀lú ẹ báyìí aláàlá tó ṣe kú bílá ẹ̀sùn allegiance fún mi ike ẹ̀niwọ̀ orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala wala tasriqu ẹ̀ṣẹ̀ bí a fún mi ipẹ́ ni máa jalè wala taznu ẹ̀ṣẹ̀ bí a fún mi wípé ẹni máa ṣe zina wala taqtulu nítorí òṣì wala ta'tu bi buhtanin taftarunahu bayna aydikum wa arjulikum bákan náà ẹni máa dáwọn àdáparọ́ wala ta'su fi ma'rufin ìtùmbádẹ̀ pàyín láṣẹ tó yẹ kẹ́ ṣe ẹ̀ ní máa yapa mi faman wafa minkum ẹni tó ṣe pé ó bá fi lè pé àdéhùn rẹ̀ tó ṣe pé kò jalè bẹ́ẹ̀ ni kò ṣe zina kò pa àwọn ọmọ rẹ̀ kò máa dada parọ́ bákan náà kò jẹ́ni tó ṣe wípé ó ń yapa sí àṣẹ ni ẹni tó bá fi lè gbé àdéhùn rẹ̀ nínú yín anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam fa ajru ala Allah rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ومن أصاب من ذلك شيئا النبي صلى الله عليه وسلم أن يتبعوا شمك كنوا وانكتاسوي فعوقب في الدنيا نوافي الجيلاي فهو كفارة الله إليه أتجاء إقبال شرف ومن أصاب من ذلك شيئا ẹni tó bá ṣe nǹkan kan nù tá a sọ yìí thumma fatara Allah ọlọ́run bá wá bàṣírí rẹ̀ fahuwa ila Allah ọ̀rọ̀ ẹ̀ di ọ̀dọ̀ ọlọ́run ọba in sha'a afa anhu wa in sha'a aqaba tó bá wọ ọlọ́run ọba sí kí ni aṣàmójúkúrò fún tó bá rẹ̀ wọ ọlọ́run ọba ọlọ́run ọba fìyà jẹ́ torí wípé ntọ́lọ́mọba subhanahu wa ta'ala sọ ní pé inna Allaha la yakfiru an yushraka bi wa yakfiru ma duna dhalika liman yasha ọlọ́mọba ò ní ṣe àmójúkúrò fún pé kí èèyàn wá orogún pẹ̀lú ẹ ṣùgbọ́n nǹkan tí ò bá tó yẹn ọlọ́mọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ nírùngbà ẹ̀ láti ṣe àforíjì fún kò sí garanti ìpìlẹ̀ ní tó bá ṣe kọ́lọ́mọba kó fìyà jẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá lè ṣàmójúkúrò fún láì fìyà jẹ ẹni tó bá ṣe kankan náà àwọn ọ̀ràn àti àkàkalẹ̀ yìí mi tánwà fi ìyà jẹ láyé bí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam bí kó máa yíwa nù hadisi ipé ọlọ́wọ́bọ̀ òtún ní jẹ yíyà lórí nǹkan yẹn má tó bá dùjọ́ gbìndẹ̀ alkiyama torí pé kí ni wọ́n man asaba min zalika shay'an fa'uqiba fi dunya fa huwa kaffaratun lahu ومن أصاب من ذلك شيئا ثم ستره الله فهو إلى الله إن شاء فعنه وإن شاء عاقب ẹni tó bá ṣe ìkankanú àwọn nǹkan wọ̀nyí ẹjẹ́ yíyà láyé ń bí òdìjẹ́ ìpẹ̀ṣẹ̀ rẹ fún ṣùgbọ́n tàn bá rí jẹ́ yíyà tọ́lọ́run bá bá ṣe rí rẹ̀ tó ṣe pa àárín àwọn àtọ́lọ́run ló wà ọlọ́run bá ṣe rí rẹ̀ tó bá rí jẹ́ gbẹ̀ndẹ̀ kìyàmá ọlọ́run ọbó fíyà rẹ̀ jẹ́ tó bá dẹ̀ wù ú tó bá ń bẹ ní ìrúngbà rẹ̀ ó lè má ṣìkì ní ó lè má fi ìyà rẹ̀ jẹ́ so a rí pé ìntánẹ́ẹ̀tì sọ lásán ló wò mọ̀ tẹ́lẹ̀ ó padà mọ́ so eléyìí sọ fún wa ìpè ká mọ̀ jẹni tó ṣe wípé yóò máa ń pa rẹ̀ kíní yìí ni nímọ̀ ń pa rẹ̀ ní ẹ̀jẹ̀ eléyìí quality ìyẹn gidi ni ṣùgbọ́n kí èèyàn wó sùsù kó ṣe pé gbogbo nǹkan náà ni tí ó mọ̀ so eléyìí a kò kí ń ṣe ìròyìn èèyàn gidi that is kó ṣe pé gbogbo nǹkan náà lè yíò fẹ́ sọ ipò mọ́ eléyìí kì í ṣe ìròyìn èèyàn gidi so ìtẹ́yìn ò bá mọ́ yóò lóun ò mọ́ so yóò dẹ̀ ṣèwádìí nípa rẹ̀ so anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ntí òun ní máa ń pa rẹ̀ alóhun ń pa tí information bá padà dé yóò padà ṣàlàyé fún àwọn sahaba radwanullahi alayhim ipe ìmọ̀ ti dé nípa nǹkan yìí lápèjúwe èèyàn kan bèèrè lọ́wọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam nípa ẹni tó ń jà ní ojú ogun ẹni tó ń jà ní ojú ogun yìí wọ́n wá pa á sójú ogun kí ni nǹkan tí ó jẹ́ rewọ́dù ẹ̀mí anábíwá muhammad sallallahu alayhi wa so ó ní yàtọ̀ fún àwọn ìtàtìmọ̀ so Ànábì sallallahu alaihi wasallam sọ reward ṣùgbọ́n gbà tó sọ reward ẹni yìí ọkùnrin yẹn wáyé ìpadà òun lọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa ní illa dayn àfitẹ́ni tó jagun sójú ọ̀nà ọlọ́run wa tó bá kú lẹ́ni tó jẹ gbèsè ló kù lára nǹkan tó ṣe yí pé ó lè affect ẹni so jìbìrì lẹ́sẹ̀ wá sọ fún mi nísìnyí ló fi jẹ́ pé anábì sọ ní ọ̀rọ̀ ẹ̀mí ó ní yukfaru li shahid kullu shay illa dayn ẹni tó jẹ́ shahid ni wọ́n fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n fi jìn gbogbo nǹkan ni wọ́n fi orí ẹ̀jìn illa dayn àyàfi kíni àyàfi gbèsè tó bá jẹ nìkan eléyìí láti lè fi sọ fáwọn èèyàn pé kán jìnà sí ìjẹ gbèsè so bákan náà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́ bá dé kámá ọlọ́wọ́ bá ní sanukiri uka falata sa illa ma sha Allah ọlọ́wọ́ bá ní àmà fún ẹ̀ka àmà kàá fún ẹ̀ka falatansa tó nígbàgbé illa ma sha Allah àfintàwọ̀ lọ́n bá fẹ́ kó gbàgbé lókù sọ̀nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akírun fáwọn èèyàn tí ó ṣe mistake torí pé kí ni ọmọ èèyàn ní ìjọ kan ó kírun fáwọn èèyàn ó ṣe mistake so lẹ́yìn ìgbà tí wọ́n pàkíyèsí anábi sallallahu alaihi wasallam ní إنما أنا بشر أنسى كما تنسون فإذا نسيت فذكروني إن بيتي مجو ومن بقى بينا شي من بقى فإذا نسيت فذكروني تن بقى أنا ملكي سيلي لفا تبجل في نينو إبواء ابن خزيمة وني صلى رسول الله صلى الله عليه وسلم فترك آية النبي صلى الله عليه وسلم قل لي دياهو ينير جوكا فترك آية أفو آيك وفي القوم أبي بن كعب لارا وتمدن بنينو مشلاشين جونيه أبي بن كعب بن بن تلانتني أبي بن كعب ìkan lára àwọn àgbà àwọn sàhábà radwanullahi alaihim tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bù ní ẹ̀bùn al-Qur'an bí Abdullahi bin Mas'ud bí Abdullahi bin Abbas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àgbà àwọn sàhábà àti àwọn tí wọ́n jẹ́ wọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ onímọ̀ nínú àwọn sàhábà radwanullahi alaihim lára wọn ni Ubayy bin Ka'b ẹni yìí òun ẹni tí Umar radiyallahu anhu tó ní kó máa líbi àwọn èèyàn ní salatu tarawih ní àsìkò ìjọba Umar ó ní kó máa líbi àwọn èèyàn ní salatu tarawih òun àti Tamimu Dari wọn máa líbi wa sallam aya kan wa fil qawmi ubayy ibn ka'b Ubayy ibn Ka'b rẹ̀ ń bẹ nínú mọ́ṣáláṣí lára àwọn jẹ̀má lòun náà wà faqala ya Rasulallah ó ní ilé òjíṣẹ́ ọlọ́run ọba nasita ayata kada wa kada aw nusikhat ilé òjíṣẹ́ ọlọ́run ọba ẹgbàgbé ayà báyìí báyìí àbí ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ti pààrẹ mi qala nasituha anábì sallallahu alaihi wasallam ní rárá o ọlọ́run ọbọ̀ pààrẹ o mo gbàgbé ni mo gbàgbé ni so anábì wa muhammad sallallahu alaihi wasallam so abìrin gbà míì bí a tó bá ṣe mistake pé àfilkọ́wí ubayi ṣe ubayi ń bẹ láàrin yìí gbogbo eléyìí ó jẹ́ ká mọ̀ wípé ìtàbámọ̀ ní ká sọ a lè ṣe mistake bákanáà alìmọ́mọ̀ àwọn nǹkan mi ń ṣe fà ṣe mistake àmọ́ ni so tó má bèèrè lọ́wọ́ rẹ sọ pé mi ìmọ̀ nǹkan yìí sọ pé mi ìmọ̀ nǹkan yìí tó bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn ni ó ní Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló níwájú tó bá ṣe pé nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé tó ní í ṣe pẹ̀lú à ń darí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á ní Allahu a'lamu ọlọ́run ọba ló níwájú ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú òfin ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala ó fi kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa so á ní Allahu wa rasuluhu a'lamu so gbogbo eléyìí tí a ń sọ fún wa yìí ní abẹ́ wípé ìmọ̀ gbọ́lá fún ànábì kan ju ànábì kan lọ so ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ma adri atuba'u la'inun huwa am wa ma adri a'uzairu nabiyyun huwa am mi ma bóyá tubba'u ṣẹ́ni gbéjìnà sí kí ọlọ́wọ́ba ní àbí rárá mi ìmọ̀ bóyá Uzair ṣẹ́nàbí ọlọ́wọ́ba ní àbí rárá tó nínú ẹgbà wá mi ó ní mi ìmọ̀ ṣe tó bá ṣẹ́nàbí ọlọ́wọ́ba ní àbí rárá mi ìmọ̀ ṣe Zulqarnain ṣẹ́nàbí ọlọ́wọ́ba ní àbí rárá anú ẹgbà wá mi ó padà sọ fáwọn sàábé pé ẹ má bù kíni ẹ má bù tó bá ó ti ṣe kíni fa innahu káàna kọ́d asùlámà ọgbà ìsìláàmù ọgbà ìsìláàmù so eléyìí ó sọ fún wa àwọn ànábì ọlọ́mọba ká má gbé ọlá fún wọn jura wọn lọ ní títí ìfẹ́ yẹpẹrẹ ànábì kan ṣùgbọ́n nǹkan tí ó sì tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ òun ni pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun ni ó fi dáa jùlọ ló fi lóore jùlọ ló fi lọ́lá jùlọ nínú àwọn ànábì ọlọ́run ọba ṣùgbọ́n ká máa bẹnu àtẹ́lù ànábì kan eléyìí ń ta gbọ́rọ̀ ṣọ́ra fún ni sọlọ́bí jẹ́ kí àdìsí tó tẹ̀lé Abu Hurairah radiyallahu anhu ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ana awla an-nasi àmì ni mo lẹ́tọ̀ sí ọmọ mariamu jùlọ nínú gbogbo àwọn èèyàn al'ambiyahu auladu allati àwọn ànábì ọlọ́wọ́ bá bí ọmọ ọba kan ni wọ́n wọlé ìsàbí ìwọ̀dé iná hu nàbí yóò ní kò sí ànábì kan láàrin ìní àti ẹ̀ láti tẹ́ jẹ́ mùsùlùmí ẹ bẹnu àtẹ́lu ọmọ mariamu ni ànábì isa alayhi salatu wassalam anabi isa alayhi salatu wa salam àmì ńlá ni nínú àwọn àmì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní ìyá ṣùgbọ́n kò ní bàbá ọlọ́wọ́ bá fẹ́ mi sí i lára ni ó fẹ́ mi sí mariam tó ṣe pé oúnjẹ ìyá anabi isa alayhi salatu wa salam ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين الله باني أنا مريم ام عمران مريم ام عمران التي أحصنت فرجها تشكر دابو بوابير كونشيران كونشنيزنا ثم pẹ̀lú wẹlé iná ọlọ́ọ̀bá وتعالى wa ta'ala ní kó lóyún anábi isa alayhi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní afẹ́ atẹ́gùn afẹ́ ẹ̀mí sí ojú abẹ́ rẹ̀ tó fi lóyún anabi Isa alayhi salatu wassalam so bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé ó gba ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba gbọ́ ni bákan náà ó gba kírọ ọlọ́wọ́ gbọ́ ó dẹ̀ ń bẹ lára àwọn tó ṣe wípé wọ́n jẹ́ olùjọ́sìn dáadáa àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n sin lọ́wọ́ ìyẹn Maryam kéèsì rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọmọ tó tí ọlọ́run ọba ṣe ní ànábì rẹ̀ so mùsùlùmí kan gbọ́rọ̀ bẹnu àtẹ́lu ànábì Isa alayhi salatu wassalam kò fojú kéré rẹ̀ tó ní taló ń já Isa bí ẹlòmíì tí olóhun ṣe comparative eh, eh, religion àbí comparative eh, study àbí nkankan yóò wá di pé kí ni yóò sì kíni yóò mọ abẹnu àtẹ́lu ànábì Isa alayhi salatu wassalam ó lè ní that your Jesus ẹni tó ń járáǹkì ànábì Isa eléyìí gbólóhùn tó burú jáì tó lè mú yẹn di kèfèrí níwájú ọlọ́wọ́n so a gbọ́dọ̀ máa járáǹkì àwọn ànábì ọlọ́wọ́n kankan nítorí pé kí ni a fẹ́ promote ànábì títí wa ànábì one wa against ẹ̀ tó ń bó ti jẹ́ pé kí ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olóore olọ́lá ń wájú ọlọ́wọ́ bá gbogbo àwọn ànábì lọ olóore ó dẹ̀ lọ́lá ń wájú ọlọ́wọ́ bá tí gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá lọ tí wọ́n àgbọ̀rọ̀ pírẹsẹ́ǹtì kankan àwọn ànábì ọlọ́wọ́ ní presentation ni tó ṣe pé kí ni oúnjára ń kì í wọn so eléyìí ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí kò fi kọ́ ara rẹ̀ inṣọ́lá àdàdún bí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala èyí tá bára wa sọ kọlọ̀bà kó jẹ́ kó wúlò fẹ́ni kọkàn wa kọlọ̀bà kí ó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته